yeah mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin mo kí wa lọ́mọdé lágbàlagbà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tí ẹ bá ti gbé ń gbọ́ wa ẹ bá wa sọ fún alára wípé a ti wà ń bí ẹ wa sọ fún ajérò wípé a ti wà ń bí ẹ wa sọ fún ọ̀ràngún ilé ìlà wípé a tún ti dé o láti ti wá ṣíra wa létí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ a máa ń sọ wípé gbogbo ohun tó bá ti ń ṣẹlẹ̀ láàrin wa nílẹ̀ yorùbá ní ìlú nàìjíríà a ó máa mú wá sí etí ìgbọ́ láì ní fi ìkankúkan tó bá ṣe jẹ́ gangan láṣẹ máa sọ nítorí wípé àwa wà ń bí láti máa sọ òótọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní parọ́ níyì ẹ̀tẹ́ ló máa ń mú báyàn ṣe ti understand ẹ ẹ má gbàgbé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa yẹn ẹ bá wa ṣíà ètò yìí ẹ ìjáde tí mo jáde mo jáde nítorí brọ́dà wa ta lọ́lọ́run tó wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni a ṣe jáde torí pé a ò gbọ́dọ̀ dákẹ́ wọ́n ní ẹni tó bá dákẹ́ tara ẹ̀ máa bá a dákẹ́ bẹ́ẹ̀ ni because a ò gbọ́dọ̀ jẹ́ kí aláìṣẹ̀ kó jẹ ìyà hmm. nítorí wípé ìkà kọ́ ìkà ló máa rojọ́ ìkà ló máa dáa ṣe ti understand ṣe mọ̀ pé èmi Adétúnjí Àkànní Òṣàńlá yìí mo máa ń sọ wípé nǹkan títa lọ́lọ́run tó ṣe eh, àwọn Muslim wọ́n ti ṣe tans millions fún àwọn oníṣẹ̀ṣe kí ni mo sọ mo máa ń sọ pé àwọn Muslim wọ́n ti ṣe tans millions fún àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe ò gbé wọn lọ sílé ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe ò bá wọn fa wàhálà mo mú púrúfù kan wá fún ilé ní ìní o púrúfù tí mo fẹ́ fi hàn yìí kẹ́yìn náà kẹ́ wá gbé wò síra kẹ́ wo nǹkan títa lọ́lọ́run kẹ́ wo nǹkan tó ṣe kẹ́ wo nǹkan tí àwọn àáfàá náà kẹ́ wo nǹkan tó ṣe tó bá jura lọ even gan ó tiẹ̀ tún wá jura lọ ní nǹkan tí àwọn àáfàá ṣe fún àwọn oníṣẹ̀ṣe ní nǹkan tí àwọn musulumi ti wọ́n ṣe fún àwọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni màá fi púrúfù yẹn màá fi wọ̀n yín mo ki gbogbo ẹ̀yin baba mi ẹ̀yin ìyá mi bí ẹ ṣe ń darapọ̀ wa mo ki gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe no kí n tiẹ̀ má sọ wípé ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo ọmọ Yorùbá pátápátá ni oníṣẹ̀ṣe nítorí wípé ìwọ tó o bá ti jáde láti ìran Yorùbá tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá oníṣẹ̀ṣe ni ẹ́ tí bá wá ń sọ wípé gbogbo ẹ̀yin mo kí ẹ̀yin mo yọ àwọn apá kan sílẹ̀ mo ń kí àwọn apá kan nìyẹn tá a bá ní ká wò láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilẹ̀ Yorùbá nígbà tí Elédùmarè dá tó dá ilẹ̀ yẹn gangan tí ò tí dàrú pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìran ọmọ Yorùbá jẹ́ ìran oníṣẹ̀ṣe hmm. mi ò wá lè sọ lásìkò yìí tí a ti ń ṣe Muslim tí a ti ń ṣe Christian tí a dẹ̀ ti ń ṣe oníṣẹ̀ṣe àbú àbú ẹ̀sìn kankan ẹ̀sìn tí ó ń kálukú bá ti ń ṣe tó bá ti ń fi lè ń bá Elédùmarè ẹ̀ sọ̀rọ̀ ó ti tán nítorí wípé èmi Òòṣàńlá Adétúnjì èmi nígbàgbọ́ pé Ọlọ́run Elédùmarè ẹyọ kan ni ọjọ́ tí àwa Áfíríkà tá a bá ti lè gbé mẹ́ńtálítì kan sórí wípé ṣèbí elédùmarè tó dá ayé àti ọ̀run ṣèbí ẹyọ kan ni ó kàn jẹ́ wípé ọ̀nà tí a fi ń sìn ó yàtọ̀ síra wa èdè tí a fi ń pè language tí a fi ń pè ó yàtọ̀ síra wa ṣùgbọ́n ẹyọ kan ni kò wá sí bí a ṣe lè máa fi oríṣiríṣi èdè pé ká máa fi oríṣiríṣi ọ̀nà sìn elédùmarè gbọ́ gbogbo ẹ̀ wáì tó wá jẹ́ wípé ìwọ tó ń ṣe Christian ìwọ tó ń ṣe muslim ìwọ tó ń ṣe oníṣẹ̀ṣe wáì tí ẹ wá fi tí ẹ wá fi ń bára yín jà tó jẹ́ pé elédùnmarè ẹyọ kan náà ni ó kàn rán àwọn òjíṣẹ́ sí ìran oníkálukú ni ó fún àwọn ìran oníkálukú ní òjíṣẹ́ tiẹ̀ àbí fine nígbà tó wá jẹ́ wípé ìwọ tó ń jẹ́ ìwọ tó jẹ́ muslim tó jẹ́ christian tó jẹ́ oníṣẹ̀ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà ìwọ tó ń lọ sí mosque ìwọ tó ń lọ sí church àwọn tó ń so oníṣẹ̀ṣe gbogbo àdúrà tí gbogbo yín gbà ibì kan náà ló ń lọ ọ̀dọ̀ ẹnìkan náà ló ń lọ ọjọ́ tá a bá ti gbé sí ọpọlọ wípé elédùnmarè kọjọ́ kò kọjá ẹyọ kan a máa lè free nílé ayé a máa lè free ara wa wípé tá a bá ti ẹ̀tún ní káwá wò tá a bá ń sọ wípé ẹ̀sìn kí ni ẹ̀sìn gangan ná ẹ dúró ná kí là ń pè ní ẹ̀sìn ó mà ṣe o ṣe rí àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ kí àwọn adarí ilé ìjọ àwọn adarí ẹ̀sìn mùsùlùmí àwọn adarí ẹ̀sìn oníṣẹ̀ṣe tó yẹ kán máa kọ́ àwọn ọmọ àwọn nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé sórí ni wípé tí wọ́n bá ti lọ sí church wọ́n ti ń sin ẹ̀sìn nìyẹn ọ̀ tí wọ́n bá ti lọ sí mosque wọ́n ti ń sin ẹ̀sìn nìyẹn ọ̀ tí wọ́n bá ń ṣe ìṣẹ̀ṣe bóyá lójoojúmọ́ every sunday ó ń lọ church lójoojúmọ́ every friday ó ń lọ sí ìṣọ́ òru ìwọ mùsùlùmí ó kírun wákàtí márùn-ún ní ojoojúmọ́ tó bá di àsìkò hajj wà á lọ sí hajj ó tiẹ̀ tún máa ń fi owó ti tiẹ̀ ó máa fi ń ran àwọn èèyàn lọ́wọ́ láti kó wọn lọ sí hajj ọ̀pọ̀lọpọ̀ rò pé táwọn bá ń ṣerú nǹkan báyìí ìyẹn ni pé àwọn ń ṣe ẹ̀sìn ta bá ní káwò tí o bá lówó lọ́wọ́ láti fi ran àwọn èèyàn lọ́wọ́ inú ọlọ́run náà dùn si nǹkan tí inú ọlọ́run dùn sí ni wípé ẹ ran ara yín lọ́wọ́ ṣùgbọ́n olorun gangan máa ń wò sí àbàtù lọ church kákírun kákírun ẹ̀ mẹ́wàá èdè ni olorun máa ń ni ọ̀pọ̀ ń kírun ẹ̀ márùn-ún èdè wọ́n yan sàká ṣùgbọ́n inú wọn ò mọ́ ọ̀pọ̀ ń church lójoojúmọ́ Sunday Friday night vigil wọn ò pàjẹ orí òkè dé orí òkè ṣùgbọ́n inú wọn ò mọ́ ọ̀pọ̀ jẹ́ babaláwo ó jẹ́ oníṣẹ̀ṣe ó ń dafá ṣùgbọ́n inú wọn ò mọ́ ó yá ìyá mi bàbá mi ẹjẹ́ wa béèrè lọ́wọ́ ara wa kí wá lọ́lọ́run gangan máa wò inú ẹni ìwọ tó wá lọ chọ́ọ̀chì lọ chọ́ọ̀chì tó kírun kírun kírun yẹn ìwọ tó ń dafá dafá yẹn tínú ẹ ò mọ́ yẹn elédùmarè ò mọ́ ẹ inú ni elédùmarè inú ló máa ń wò ó wọ́n ní àwa ẹ̀dá a máa ń wojú ṣùgbọ́n elédùnmarè ọba adẹ́dá aṣẹ̀dá ọkàn ló máa ń wò wáyé a wá gbé ẹ̀sìn sórí ǹjẹ́ gbogbo àwa tá ń jà fún ẹ̀sìn ǹjẹ́ elédùnmarè mọ̀ wá ẹ jẹ́ ká jọ bira wa ǹjẹ́ gbogbo àwa tá ń jà fún elédùnmarè yìí ǹjẹ́ elédùnmarè tá ń jà fún yẹn ọba tó dá ayé àti ọ̀run ǹjẹ́ ó mèmí àti ìwọ nítorí wípé ìwọ tí inú ẹ ò bá funfun tó ò bá ní ìfẹ́ elédùnmarè ò mẹ́ẹ́ kí ni mo sọ ìwọ tí inú ẹ ò bá mọ́ ẹ tó ní ìfẹ́ elédùmarè ò mọ̀ ẹ́ ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún elédùmarè tẹ́ ń jà fún ọba tó dá ayé àti ọ̀run ǹjẹ́ inú yín mọ́ ǹjẹ́ ẹ̀yin nífẹ̀ẹ́ ǹjẹ́ ẹ̀yin rìn ní ìlànà elédùmarè inú ni ìgbàgbọ́ ẹ̀dá inú ni elédùmarè ọba tó dá ayé àti ọ̀run máa ń wò tá a ti wa gbé gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí tá a ti gbé si opolo wa ilé ayé máa easy fún wa láti gbé ṣebí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn christian ati ẹ̀sìn oníṣẹ̀ṣe wọ́n ti jo wa ni ilu nigeria yẹn ní ilẹ̀ àmì ní ilẹ̀ yorùbá yẹn kì í ṣe kékeré kì í ṣe kèrémì kí wọ́n tó bí irú àwa yìí ni gbogbo wọn ti jọ wà pọ̀ even èmi tí mo ń sọ̀rọ̀ yìí bàbá tó bí mi lọ́mọ mùsùlùmí ni ìyá tó bí mi lọ́mọ mùsùlùmí ni ṣùgbọ́n ìyá mi létà ó yà ó lọ ṣe christian àwa yìí nígbà tá a wà ń kékeré a lọ ṣé mi ò lọ lé kéú rí ni mo lọ lé kéú dáadáa rí kọ̀ǹfàmù ni tó bá di àsìkò iléyá a máa ń pa bàbá mi mi o tí ì rí kó má pẹran léyá wọn ṣáà ń parọ́ mọ́ òkú ọ̀run ó máa tí ò bá sí owó iléyá yẹn lọ́wọ́ ẹ̀sẹ̀ a rí owó àgbò Baba mi á pa mọ́fà ń pa a máa ń pe ẹran yẹn ní mọ́fà mi pa àwọn ẹran pupapupa yẹn ti ò sí owó àgbò a máa ra mọ́fà mi pa tí a bá ń ṣe ọdún iléyá àwọn mùsùlùmí máa wá àmì tá a bá ń ṣe ọdún léyá àwọn christian máa wá àwọn oníṣẹ̀ṣe máa wá wọ́n máa bá wa jẹun àjọ máa ṣe ọdún pọ̀ táwọn oníṣẹ̀ṣe náà bá ń ṣe tiwọn gbogbo wa máa lọ a máa lọ bá wọn jẹun a máa jọ ṣọdún pọ̀ tí àwọn eh, àwọn christian náà bá ń ṣe tiwọn a jọ máa jẹun pọ̀ kò sẹ́ni tó mọ nǹkan kan ó ní mo ṣe sọ wípé ṣó ǹjẹ́ ó yẹ ká máa wora wa nípa ẹ̀sìn elédùmarè owó ẹ̀sìn inú ẹni elédùmarè máa ń wò nítorí pé a ti jọ wà pọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n lẹ́ni ìbáyìí ẹ́ eh, àwọn kan wá ń sọ wípé kí ẹ̀sìn kan kó parun fún kan ibẹ̀ yẹn ni problem wà ibẹ̀ yẹn gangan ni problem wà kẹ́ ẹ sọ wípé kí ẹ̀sìn kan kó parun fún kan ẹ̀yin ò ṣe jẹ́ ká máa gbé ní ìfẹ́ tí a ti jọ ń gbé bọ̀ tí ò ti ẹ̀ṣẹ̀ tó máa tó ń pè ní muslim tó jẹ́ tó ń pè ní christian oníṣẹ̀ṣe gbogbo wọ́n jọ rò pọ̀ wọ́n jọ wọ́n jọ lẹ̀pọ̀ ni ẹ̀yin ò ṣe jẹ́ ká jọ máa ṣe bá a ṣe ń ṣe tí gbogbo ẹ̀ ń tùbà tó ń tùṣẹ látìgbà tí ilẹ̀ Yorùbá ti jọ wà kò sí wàhálà kò sí dààmú irú àsìkò ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń dá wàhálà sílẹ̀ wípé àwọn kan ẹlẹ́bọ àwọn kan ní nǹkan ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa taná máa bú baba ńlá ẹ̀ taná máa bú nǹkan tó gbẹ́kẹ̀lé tí ò ní fèsì ẹ jẹ́ ká jọ sọ tá a bá ní káwò ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo sọ mo ní ìkà ló máa rojọ́ ìkà kọ́ ló máa dáa ọ̀rọ̀ ta lọ́lọ́run tó ń jàràn ìrìn gbogbo ojú ayé ló ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí wípé mo máa ń sọ wípé nígbà tí ìfẹ́ bá ti kúrò níbì kan ibẹ̀ máa dàrú ni tí ìfẹ́ ò bá ti sí ìfún láàrin ọkọ láya láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ládùúgbò tí a ń gbé níbi iṣẹ́ anywhere tí a bá ti wà tí ò bá ti sí ìfẹ́ ibẹ̀ máa dàrú tó bá jẹ́ pé ìlú ni ìlú yẹn máa túká bó jẹ́ àárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ni ọ̀rẹ́ yẹn máa túká bó jẹ́ àárín ọkọ ìyàwó sí ọkọ ìyàwó ni ọkọ ìyàwó yẹn máa túká bẹ́ẹ̀ ni mí wípé lásìkò yìí a ti sọ ìfẹ́ nù láàrin ìran Yorùbá a sọ ìfẹ́ nù láàrin wa òun ló jẹ́ ká máa wò wípé ẹ̀sìn eléyìí kan dá ẹ̀sìn kankan ò dá tó dẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀sìn ṣèbẹ́ nìkan ló dá ẹ̀ ṣe fi agbára sílẹ̀ fẹ́ni tó lágbára ẹ ṣe fi àṣẹ sílẹ̀ fẹ́ni tó ní àṣẹ ẹ ṣe fi ìjà sílẹ̀ fẹ́ni tó dá ayé àti ọ̀run ẹ ṣe ń dá ẹ ṣe ń dá ti ń ṣe ẹ ṣe ń gbèjà Elédùmarè ṣé èèyàn lè gbèjà adániwáyé ni ó ti ẹ̀rí dínkù adániwáyé kẹ́ ẹ sọ wípé ẹ ń gbèjà ẹ̀ ó rí dínkù ẹ rí dínkù ẹni tó dá ayé àti ọ̀run lẹ́ni tó lè gba ẹ̀mí mi tó lè gba ẹ̀mí ẹ tó dá ayé tó mọ̀ jù ẹ lọ lẹ́ni tó jẹ́ pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé nígbà tí ayé tí ayé kọ́kọ́ bẹ̀rẹ̀ bó ṣe wù ló ṣe pín ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé tó bá wu elédùnmarè nígbà tó ń dá ayé àti ọ̀run tó ń dá àwọn èèyàn sí orí ẹ̀ tó bá jẹ́ pé ó wù kí gbogbo ìgbèpín gbogbo ayé pátápátá kan jẹ́ mùsùlùmí ni á dá gbogbo ayé pátápátá ní mùsùlùmí bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó máa bí tó bá jẹ́ pé ìfẹ́ elédùnmarè ni nígbà tó ń dá ayé àti ọ̀run á dá gbogbo ayé ní mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ elédùnmarè kò wù bẹ́ẹ̀ nítorí pé bó ṣe wù ló ṣe máa ń ṣe ọlá ó wá pín káàkiri bó ṣe wù ú ó fí ó pín àwọn ẹlẹ́bọ pé ẹbọ ni kẹ́yìn máa ṣe ẹ máa gbẹ́bọ ẹ máa rúbọ ẹ rúbọ mo ń gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe rúbọ èmi ni mo fún yín nílànà ó fún àwọn mùsùlùmí ní tiwọn ó ní ẹ máa kírun ó fún wọn nílànà tiwọn ó fún àwọn christian ó fún wọn nílànà tiwọn ǹjẹ́ ìwọ mọye ẹ̀sìn tó wà ní gbogbo àgbáyé ni almost four hundred and religion ló wà láyé four hundred and religion oníkálukú gbogbo four hundred and religion ẹ sọ èdè kan náà ẹ ronú bákan náà òǹkálukú dẹ̀ ń sin ọlọ́run ẹ̀ nílànà tí elédùmarè fún òǹkálukú elédùmarè dẹ̀ ń gbọ́ wáì tí elédùmarè nígbà tó kọ́kọ́ dá ayé àti ọ̀run wáì tó pín báyẹn ẹ́ wáì tó ẹdẹ ní wáì tó pín báyẹn ṣe bí nǹkan ṣe bó ń lo òun ni elédùmarè ó wò wípé jẹ́ kí n pín báyẹn ní èní ẹ wá ń sọ fún wa wípé ẹ̀sìn kan ni elédùmarè mọ̀ ẹ̀yin náà ẹ jẹ́ ká máa ronú elédùmarè ti fún wa lọ́pọlọ ẹ jẹ́ ká máa ro nǹkan kó tó máa jáde lẹ́nu wa àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tí wọ́n gan bá jókòó tó bá tì wá ò pé kò yẹ kó rí báyìí bó yẹ kó ṣe rí leléyìí elédùmarè tó pin bẹ́ẹ̀ kò ṣe mistake ṣe ti understand nítorí pé ẹyọ kan ni elédùmarè ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo mú proof kan wá fún yín lénìí nípa ọ̀rọ̀ brọ́dà mi ta lọ́lọ́run tí wọ́n sọ pé ó jó Quran kẹ́ ẹ fi mọ̀ wípé àwọn oníṣẹ̀ṣe ó mà ṣe o wọn kì í wọn kì í jà fún ọlọ́run fídíò tí mo fẹ́ fi hàn yìí ó ti ṣẹlẹ̀ láti 2018 láti 2018 arákùnrin yẹn àwọn mùsùlùmí ni wọ́n kóra wọn jọ wọ́n wá kó gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé gbogbo àwọn èrè àwọn baba ńlá wa àwọn nǹkan ìṣẹ̀mbáyé wọ́n wá kójọ sójú kan wọ́n da petrol sí wọ́n dáná sun ní nǹkan tí a bá ẹ wo nǹkan tí ta ni ọlọ́run ṣe ó jó quran àbí fine bí ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ nínú ẹ̀sìn Allah tẹ́ nígbàgbọ́ nínú Allah tẹ́ nígbàgbọ́ nínú gbogbo nǹkan tó jẹ́ nǹkan Allah ni àwa náà nígbàgbọ́ nínú gbogbo nǹkan tó jẹ́ nǹkan àwọn baba ńlá wa bẹ́ẹ̀ náà làwa náà ní ìgbàgbọ́ nínú gbogbo nǹkan tó jẹ́ nǹkan àwọn baba ńlá wa bẹ́ẹ̀ ni nítorí wípé tana ọlọ́run ó jó Quran àbí nítorí bẹ́ẹ̀ náà ṣe fi ọwọ́ agbára gbé mo fẹ́ fi fídíò kan wọ̀n wá ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi gbìyànjú bí ẹ ṣe ń wọlé ẹ ẹ̀yin tẹ bá tẹ bá nífẹ̀ẹ́ brọ́dà mi ta lọ lọ́rùn tí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí inú yín gan ò dùn sí tẹ́yìn gan wò pé kò yẹ kó rí báyìí yálà muslim ni ẹ́ yálà christian ni ẹ́ yálà oníṣẹ̀ṣe ni ẹ́ nítorí pé kì í ṣe gbogbo mùsùlùmí ló fọwọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo mùsùlùmí ò lè fọwọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé tá a bá ń dijú a máa ń ríran àwọn muslim wọ́n ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ bọ̀ àwa gbọ́njú bá ni wọ́n máa fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ nǹkan tẹ́ ẹ bá ti ń pe èṣù ẹ́ tẹ́ ẹ bá ti ń fi ẹnu búburú kan èṣù láàlú ògiri òkò ẹ̀yin ò mọ̀ pé èṣù ó yàtọ̀ sí sátánì sátán tí wọ́n kọ sínú quran ó yàtọ̀ sí èṣù bàbá ńlá tí wá ní gbogbo nǹkan búburú lẹ́yìn máa fi ń kan èṣù yẹn èṣù yẹn ẹ máa ní gbogbo nǹkan tí ò da èṣù èṣù bàbá ńlá tí wá ní ẹ̀yin ń ba ojú bàbá ńlá tí wá jẹ́ àbí ṣùgbọ́n tó bá wá rọra sọ̀rọ̀ kékeré sí ẹni nǹkan tí ẹ̀yin náà gbẹ́kẹ̀lé ẹ wàá máa jáde ẹ máa sọ̀rọ̀ ìgbà yẹn lẹ máa máa fọlọ́pàá gbé wọn wọ́n ní fi abẹ́rẹ́ gúnra ẹ kó tó fi gún ọmọ làkejì ẹ ẹ wá wo nǹkan tí àwọn mùsùlùmí ẹ wá wo nǹkan tí wọ́n dá lára bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n ṣe tó bá jẹ́ wípé àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé àwọn náà máa ń jà fún Ọlọ́run tiwọn ni tó bá jẹ́ wípé àwọn náà máa ń ṣe kí ni wọ́n máa ń jà fún Ọlọ́run tiwọn ni láti 2018 ní incident yìí ti ṣẹlẹ̀ o ẹ̀ka 2018 sí ìgbà tá a wà how many years nìyẹn eh? five years ago gbogbo wa ò dẹ̀ gbọ́ nǹkan kan wọn ò lọ fọlọ́pàá mú ẹnì kankan nítorí wípé wọ́n mọ̀ páwọn ò lè jà fún Ọlọ́run ẹni tó ṣe òun àti ẹni Elédùmarè àti àwọn onílẹ̀ ẹjọ́ ẹ̀ wà lọ́dọ̀ wọn ẹjọ́ ò sí lọ́wọ́ àwọn ṣẹ́rí páwọn oníṣẹ̀ṣe ò gbé ẹsẹ̀ kankan àbẹ́yìn gbọ́ lórí Facebook báwọn oníṣẹ̀ṣe lọ fi wọ́n lọ fi ọlọ́pàá wọ́n lọ fi gbé ẹnìkan tó sun aṣọ eégún aṣọ eégún ìṣẹ̀ṣe ẹ́ ṣẹ́yìn gbọ́ ni ẹ gbọ́ kí ni mo sọ ẹ ṣe kí ni ẹ gbọ́ nítorí pé àwọn oníṣẹ̀ṣe believe pé kí làwọn fẹ́ máa fi ọlọ́pàá gbéyàn fún àwọn rídíkù àwọn onílẹ̀ ni a jẹ́ pé àwọn onílẹ̀ yẹn gan wọn ò lè jà fúnra wọn nìyẹn wọ́n fìjà sílẹ̀ fún Elédùmarè ẹ wá ẹ jẹ́ n play fídíò yẹn fún ẹ jẹ́ kájọ wò ó kẹjọ ẹjọ ẹ bá mi gbé ẹ bá mi gbé sí ara ẹjọ mo dẹ̀ fẹ́ máa rí kọ́mẹ́ǹtì bí ẹjọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe ti understand ṣe ni gbogbo eléyìí tá ń ṣe a fẹ́ kí àwọn mùsùlùmí ìlú Ìlọrin a fẹ́ kí wọ́n understand wípé kí wọ́n fi ta ni Ọlọ́run sílẹ̀ ṣe ti understand àwọn náà ti ṣe times hundred fún àwọn oníṣẹ̀ṣe táwọn oníṣẹ̀ṣe òṣọ tí wọ́n ṣe nǹkan kan ẹ má jẹ́ ká fi ọwọ́ agbára ká máa fi ká máa fi ṣera wa léṣe elédùmarè ọba dá ọba dá ayé àti ọ̀run nìkan ló lágbára e, agbára wo lèmi àti ẹ lájọ níná pátápátá ẹ wàá pa bọ́dì àbí wàá pa bọ́dì ǹjẹ́ o lè pa ẹ̀mí ni o lè pa ẹ̀mí ìwọ tó wá pa bọ́dì tó lè pa ẹ̀mí kí ló wá ń kí ló wá kí ló wá kí ló wá ń ṣe àìdá fún àti wípé igbá máa ń pa ẹnìkan ò kí ń pa àwo kò sẹ́nìkan tó máa pa ẹnìkan ẹnìkan tí ikú ẹ̀ bá dé ó wá látọ̀dọ̀ elédùmarè ni bẹ́ẹ̀ ni nítorí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n ti ṣe transmillion fún ìran ìran àwọn àmì àwọn oníṣẹ̀ṣe ẹ jẹ́ ń play fídíò yẹn ẹ jẹ́ a jọ gbọ́ kẹ́ ẹ wá wò ó síra wọn. ọlọ́run wá wọn lábá ṣe ṣe yìí ọlọ́run dákun ṣàánú wa o gbogbo ibi tí èsì bá wà ètò àtọmọ ogun rẹ ọlọ́run mọ́jọ nǹkan tí bàbá yẹn sọ ó ní gbo ibi tí pírọ́blẹ̀mù máa ń wà lélẹ̀ a gbọ́dọ̀ ṣe rí ní Yorùbá yẹn ó yẹ ká kọ̀rẹ́ẹ̀tì àwọn nǹkan kan ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà kọ̀rẹ́ẹ̀tì àwọn nǹkan kan ẹ wo nǹkan tí bàbá wa tó sọ̀rọ̀ yìí ẹ wo nǹkan tó sọ wọ́n ní kí ibi tí èṣù bá wà ẹ má ma ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà kì í fẹ́ kí wọ́n máa fi ẹnu búburú kan àwọn ọlọ́run yín ẹ̀yin náà ṣe rí èṣù ìránṣẹ́ tiwa náà ni tí elédùmarè rán sí ìran yorùbá ìránṣẹ́ tí elédùmarè rán sí ìran yorùbá táwa náà dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ bẹ́yìn náà ṣe nígbàgbọ́ nínú nǹkan tẹ́yìn náà nígbàgbọ́ lé lórí nígbà tẹ́yìn bá ń fi ẹnu bà nǹkan táwa nígbàgbọ́ lórí tẹ́ bá ń fẹnu bà jẹ́ wọn ò gbẹ́nu tiwa fálágbàfọ́ tá a bá dákẹ́ láti ogún ọdún látọgbọ̀n ọdún ẹ kì ṣe pé bóyá a jẹ́ ṣẹ́yìn ò mọ̀ wípé onílé ò ní fẹ́ kílé ẹ̀ kó tú bẹ́ẹ̀ ni onílé ò jálélé rẹ̀ lórí onílé ò kò ní balẹ̀ ara ẹ̀ jẹ́ òun ló dífá fún ìran Yorùbá ló dífá fún ìran àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ṣe gbọ́ lẹ́rán kì í ṣe wípé àwọn náà gọ̀ wọn ọmọ nǹkan tó yẹ kán ṣe ṣé kí ìṣẹ̀ṣe wá bínú kó wá balẹ̀ ara ẹ̀ jẹ́ ni ó lẹ ṣe rí wípé ìṣẹ̀ṣe dákẹ́ láti jọ yìí bẹ́ẹ̀ ni ẹ wá wo nǹkan tí bàbá wa yìí sọ èṣù ló ń fi ẹnu bàjẹ́ yẹn o ẹ máa máa fi ẹnu ba èṣù jẹ́ ṣẹ́yìn ṣèbí sátán ni wọ́n kọ sínú báíbù yín sátán ẹ̀yin ẹ máa lu sátán yẹn ẹ má fi ẹnu ba èṣù jẹ́ mọ́ ẹ jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ kó jọba kí ni mo sọ fún yín ẹ jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ kó jọba tẹ́ ẹ bá ti ń fi ẹnu ba èṣù jẹ́ àwọn bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìdílé kan sì ń jẹ́ èṣù bí yìí láwọn sọ́ọ̀nì èmu wọn èṣù táyọ̀ èṣù èṣù gbémiga láwọn ìdílé èṣù ìdílé èṣù kò dẹ̀ sí ìran yorùbá tí ò wá láti ìdílé èṣù ẹ gbàgbé okay àwọn tó wá wá láti ìdílé èṣù yẹn nígbà tẹ́ ń borúkọ baba ńlá tí wọ́n jẹ́ ṣé wọ́n gbẹ́nu tí wọ́n ni ṣé wọ́n gbẹ́nu tí wọ́n fálágbàfọ̀ ni ẹ fabẹ́rẹ́ gúnra yín kẹ́ ẹ tó máa fi gún ọmọ làkejì yín ẹ jẹ́ kí píìsì kó rèé. ọlọ́run wá wọlé a máa ṣe ṣé ìyí ọlọ́run dákun gbogbo ibi tí èṣù bá wà. ṣe gbọ́ gbogbo tí èṣù bá wà sọ àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́mọ jò ní kàkà lórí wa méjì káyọ̀ padà bọ́ wọn fẹ́ à ẹjẹ́ lọ sà ń kí a fún ná lọ́mọ ìtẹ̀kádẹ́ wa mú lọ́ bá wọn méjì kò ní kàkà wọn náà kò sí agbára kankan tó kọjá agbára wọn lọ gbogbo tó wọn fẹ́ tẹ̀yìn kí ní ta fi lọ yọ ọlọ́ọ̀tọ́ jẹ́ dáadáa ọlọ́ọ̀tọ́ jẹ́ dáadáa gbogbo ọmọ àgbẹ̀dẹ gbogbo àgbègbè tó yíká gbogbo àdúgbò tó yíká àti gbogbo arẹ́tì ẹni ọjọ́ ọmọ ọjọ́ ọmọ kẹ́hìn sábẹ́ẹ̀dì ayọ̀ ní kò jẹ́ ká yẹ. lámà sàlá láwọ́tà ìlànà láhọ́lọ́ làkúwọ́tà àmúsálà ìtòbí ṣe ẹ̀yìn àlá àṣàyò kìlù. àwọn nǹkan ṣẹ̀ǹbáyé náà ń sun yẹn o àwọn èrè àwọn agbára àwọn baba ńlá wa náà ń sun yẹn o láti two thousand and eighteen kò sẹ́ni tó gbé wọn lọ sí police station o. ọjọ́ ọjọ́ kọ́mọ̀dà ọjọ́ ìṣẹ́ àbójú ọ̀rọ̀ ẹgbẹ́lẹ̀ lórí ẹgbẹ́lẹ̀ lórí gbogbo náà pọ̀ mọ́ bá. Thank you. ẹnìkan kọ́ sí bínsìn ó ní family property family property wọn ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ nǹkan ìṣẹ̀ǹbáyé ni wọ́n ń pa irú nǹkan tó ṣe wọ́n ń ba àṣà àti ṣe wọ́n ń ba nǹkan àwọn alálẹ̀ jẹ́ nìyẹn kí ni mo sọ nǹkan tí wọ́n ṣe wọ́n ń ba nǹkan àwọn alálẹ̀ jẹ́ nìyẹn kí ló wá fi yàtọ̀ sí nǹkan tí ẹ̀ ta lọ́lọ́run ṣe o ẹ̀dọ́nà kí ni nǹkan tó fi yàtọ̀ sí nǹkan títa lọ́lọ́run ṣe o àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé yìí àwọn nǹkan àwọn baba ńlá wa yìí tí ẹni téèyàn kan bá tiẹ̀ kúrò nínú ẹ̀sìn ẹ̀sìn ìṣẹ̀ṣe tó fẹ́ darapọ̀ mọ́ ẹ̀sìn mùsùlùmí èmi ò wá rò pé nǹkan tó yẹ kó ṣe ni wípé kó wá kó nǹkan àwọn baba ńlá ẹ̀ kó wá sún ìyẹn ò ìyẹn ò ní mí nì wípé bóyá èèyàn fẹ́ change sẹ́sìn mùsùlùmí sìn àbí láti ẹ̀sìn ìṣẹ̀ṣe gbogbo nǹkan àwọn baba ńlẹ̀ ó wá sún imagine ara ẹ̀ náà nìyẹn òkè tí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tó bá ń rírù nǹkan báyìí wọ́n á máa fi ojú búburú wo ìṣẹ̀ṣe wípé bóyá ẹ̀sìn tí ò dáa ni confam ni kí ni mo sọ wọ́n á máa fi ojú burúkú wo ìṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣe ò ń ṣe nǹkan tó dáa òun la ṣe ń sọ wípé ẹ jẹ́ kí peace ẹ jẹ́ kó reign ẹ má dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ kí muslim àti christian àtòníṣẹ̀ṣe bí wọ́n ti jọ ṣe ń ṣe bọ̀ láti ẹ̀yìn ẹ fi ìfẹ́ sílẹ̀ ẹ ẹ jẹ́ ká jáwọ́ kó lápò tí ó yọ ká lọ gbómi lákaná elédùnmarè ta claim pa ń jà fún ọlọ́run tó dá ayé àti ọ̀run ǹjẹ́ ó mọ èmi àti ìwọ nítorí wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ ń jà fún elédùnmarè yìí mo tún repeat ẹ̀ ìfẹ́ ni elédùmarè lọ́ba tó dá ayé àti ọ̀run ìfẹ́ ni kí ni mo sọ ìfẹ́ ni elédùmarè mímọ́ ni elédùmarè ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún elédùmarè ǹjẹ́ ẹ̀yin ní ìfẹ́ nítorí pé tí ẹ bá ní ìfẹ́ ni gbogbo ìlànà tí ẹ ń gbà yìí ẹ ní ṣe gbogbo ọ̀nà tí ẹ ń gbà yìí ẹ ní máa fi ìyà jẹ aláìṣẹ̀ nítorí pé tá a bá ní ká wò gbogbo nǹkan tí ẹ sọ wípé ta ni ọlọ́run ó ṣe gbogbo ẹ ti ṣe times hundred times hundred fún ìran yorùbá i mean fun àwọn oníṣẹ̀ṣe ṣé ẹni ta ni ẹni ta ni ọlọ́run ẹni ó bú ọlọ́run yín ẹ̀yin òkè nínú fídíò tí mo ń ti mo play fún yín sìn ẹni tó ń sọ̀rọ̀ yẹn wa ẹ wo nǹkan tó ń fi èṣù wé ni gbogbo wáàsí yín gbogbo ọ̀rọ̀ tí ẹ máa ń sọ tẹ́ bá ń kọ́ àwọn ọmọ ilé tẹ́ ẹ bá ń ké wàásí ẹ ń tako ìṣẹ̀ṣe ni ẹ máa sọ wípé ẹ̀yin ò fẹ́ bá àwọn oníṣẹ̀ṣe ṣe kẹ́ ẹ máa bá àwọn oníṣẹ̀ṣe ṣe kò sí ní kò sí ní ìlànà tí wọn kọ sínú Quran báyẹn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ rìmẹ́mbà o kí àgbàdo tó dé ayé kíní kan lẹ́dì yẹn ń jẹ ni kí wọ́n tó gbé ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn Christian kí wọ́n tó gbé wá sí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ò ṣèbí ìṣẹ̀ṣe náà ń ṣe nígbà yẹn nítorí wípé nǹkan tó fa ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ ni wípé ẹlẹ́yin ò fẹ́ bá oníṣẹ̀ṣe ṣe ṣebí ìṣẹ̀ṣe yẹn ló fi ìfẹ́ gba ẹ̀sìn mùsùlùmí ṣebí ìṣẹ̀ṣe ló ní kí ẹ̀yin mùsùlùmí náà káwọn náà máa ṣe tiwọn ẹ máa sin ọlọ́run yín níbí ìkan òdí kan lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn wípé ṣebí ẹyọ kan lọ́lọ́run ó kàn ní different different language tí a fi ń pè ọ̀nà tí a fi ń sìn ṣùgbọ́n ẹyọ kan ni ṣe báwọn oníṣẹ̀ṣe tí ẹ sọ pé ẹ ò fẹ́ rí lénìí tí wọ́n wá di ẹni ẹ̀kọ́ lójú yín tí wọ́n di ẹni búburú lójú yín lénìí ṣe báwọn náà fi àwọn náà fi ìfẹ́ gba oní náà fi ẹ̀sìn ìfẹ́ gba àwọn mùsùlùmí ẹ̀ ṣe jẹ́ á dá padà láàrin ara wa ṣe rí fídíò tí mo play mo fi ṣí ẹ̀yin ọmọ Yorùbá létí ìyẹn àwa ẹlẹ́sìn mùsùlùmí ẹ̀yin àwa ẹlẹ́sìn Christian àwa ẹlẹ́sìn àbáláyé nítorí pé gbogbo ẹ̀sìn yẹn náà ẹyọ kan ni o ẹ gbàgbé o just one ẹyọ kan ni nítorí pé gbogbo àdúrà tá ń gbà náà ibì kan náà ṣèdọ́dọ̀ ẹnìkan ló ń lọ mi ìwà mọ́ o bóyá ọba tó dá ayé àti ọ̀run bóyá ó ti pé méjì lọ́dọ̀ tiẹ̀ mi ò mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o ìgbàgbọ́ tèmi o ọba tó dá ayé àti ọ̀run ẹyọ kan ni kí la wá ń yọra wa lẹ́nu fún òun la ṣe ń pe àwọn tó jẹ́ àgbààgbà ní ilẹ̀ Yorùbá à ń pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá à ń pe gbogbo ẹ̀yin commissioner commissioner of police ẹ̀yin DPO gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ sẹ́tú ọ̀rọ̀ yìí ẹ bá wọn sẹ́tú ọ̀rọ̀ yìí kí wọ́n fi Tani Ọlọ́run sílẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wípé irú eléyìí ò ṣẹlẹ̀ rí irọ́ la pa ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ẹni Tani Ọlọ́run ẹni ó bú Ọlọ́run yín ẹ̀yin náà máa ń bú Ọlọ́run wa ẹni ta ni ọlọ́run ẹ ló sun ó sun kùrá ẹ̀yin ẹ̀yin náà ń sun àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa tù gé fọ́ ọ láti two thousand and eighteen àwọn oníṣẹ̀ṣe ò máa sọ wọn máa sọ̀rọ̀ wọn fọlọ́pàá gbéyàn pé kán tiẹ̀ sọ pé ata ah, ló tiẹ̀ ṣerú nǹkan báyìí ẹ tiẹ̀ tó wá ṣe openly ẹ ti understand ẹ mọrú eléyìí tó jẹ́ pé wọn ò ṣe ní openly tán ti ṣe millions tá àti ẹ̀ mọ̀ bọ̀ ẹ̀yin ẹni tó ẹ̀yin tẹ́ ṣe ẹ ní nǹkan tí ẹ mean láti fi láti fi brainwash àwọn ìran Yorùbá pé kò sí agbára kankan nínú ìṣẹ̀ṣe láti fi yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe àníyàn yín nìyẹn bìkọ́ tó wáyé pé ẹ ní àníyàn gidi ni ẹ ní pe èròjọ kẹ tó wá máa kámẹ́rà confam tẹ́ ẹ bá ní àníyàn gidi lóòótọ́ tó jẹ́ wípé ẹni yẹn ó wá ronú pé òun fẹ́ padà sínú ẹ̀sìn mùsùlùmí tó bá tiẹ̀ fẹ́ ṣe kò ní jẹ́ kí etí méjì gbọ́ ó lè lọ ṣe ó wá kú ṣe wá rí ìyà tó máa ìyà tẹ́ni yẹn máa jẹ ó àti Elédùmarè ó àti irúnmọlẹ̀ tó bá ṣe tó bá ṣe kó dẹ̀ tẹ́lifọ́dì ò mọ̀ ṣùgbọ́n ẹ wá ṣe ẹ wá pọ̀ ó wá ń fídíò ẹ̀yìn ẹ tún wá ń pe Allahu Akbar lé lórí ẹ wá ń yẹ̀yẹ́ ẹ̀sìn kan ẹ fẹ́ pa ẹ̀sìn kan run ẹ̀yin náà ẹ jẹ́ ká rò ó ẹ jẹ́ ká rò ó wọ́n ní ìkà ló máa rojọ́ ẹ̀yin èèyàn mi ìkà kọ́ ló máa dá o kí ni mo sọ ìkà kọ́ ló máa rojọ́ ìkà kọ́ ló máa dá o nǹkan tẹ́ ẹ ṣe láti two thousand and eighteen yẹn ẹ fi bayé ìṣẹ̀ṣe jẹ́ ni ẹ fi yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe ni tó wá jẹ́ pé àwọn babaláwo láti two thousand and eighteen ni wọ́n ti lọ ṣe àwọn wọ́n ti lọ sun Quran wọ́n ti lọ ṣe nǹkan tó ti sọ nǹkan tí ò da sí Ọlọ́run yín tó ti sọ nǹkan tí ò da sí Ọlọ́run yín ẹ ti máa máa mọ nǹkan tẹ́ ẹ máa máa ṣe ẹ́. Eh? ẹ ṣe jẹ́ àfabẹ́rẹ́ gúnra wa ká tó fi gún ọmọ làkejì wa ẹ jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ kó kó kó kó jọba láàrin wa ẹ jẹ́ ká fi ìfẹ́ ẹ jẹ́ ká fi lo ẹ má jẹ́ ká bára wa jà nítorí ẹ̀sìn ẹ jẹ́ ká lẹ́sìn ẹ jẹ́ kó ṣe ẹ̀sìn ẹ ẹ jẹ́ kí ìfẹ́ wà ẹ jẹ́ kí elédùmarè ẹ jẹ́ kó dájọ́ ṣẹ́yìn lé elédùmarè ni ṣẹ́yìn rí elédùmarè ni ta ló rí elédùmarè rí ní ilé ayé ọba tó dá ayé àti ọ̀run ta lórí rí àbí ta ló ti kú ẹni tó fẹ́ rí elédùmarè rí tó lè sọ fún mi pé òun rí elédùmarè rí ẹni tó bá ti kú ẹni tó bá ti kú tó tún wá jí ṣe ti understand ó nìkan mo lè sọ pé ó rí elédùmarè nítorí wọn tó bá ti kú ó ti di spirit ó ń ṣe èèyàn mọ́ tó wá padà jí wà wá sọ fún wa bíbẹ̀ yẹn ṣe rí ṣùgbọ́n tí mi ò bá rí ẹni tó ti kú tó ti kú gidigidi ṣe tó ọgbọ́n fẹ́ǹtì o tó wà lọ́sítù tó fẹ́ǹtì tán wá ló jí ó ti kú irú yẹn kọ́ ni mo ń sọ lẹ́ni tó kú confam tó ti kú ikú gidi confam tó wá padà jí ìyẹn ni kó wá sọ fún wa bí Elédùmarè ṣe rí tí ó dẹ̀ ṣẹlẹ̀ rí àbẹ́ ẹ ti rẹ́ni tó kú tó padà wá rí ni tí ò bá ti sẹ́ni tó kú tó padà wá rí ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ o tí ò bá ti sí ẹni tó kú tó padà wá rí ẹ má kọwọ́ bọ̀ wá lẹ́nu a kì í fẹ́ bínú a máa ń dákẹ́ torí pé a ò fẹ́ ba nǹkan jẹ́ a ń fi ètò létò a fi ń tò ẹ̀yin náà bá wa fètò létò tó ṣe rí problem tó máa ṣẹlẹ̀ ni wípé tẹ́ ẹ bá ní kí ìṣẹ̀ṣe kó parun ìṣẹ̀ṣe kan ìṣẹ̀ṣe ò lè parun àwa kan wà ṣe ti understand tó jẹ́ wípé ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parun ìjọ tí ìṣẹ̀ṣe bá ti parun ìran Yorùbá kò sí nǹkan tá ń pè ní ìran Yorùbá mọ́ nìyẹn tí ìṣẹ̀ṣe bá ti parun àjòjì ti àjòjì ti jọba nìyẹn a ti di ìran wa ti di ilẹ̀ wa gan ti di tàjòjì nìyẹn gbogbo nǹkan tó jẹ́ nǹkan Yorùbá ti di tàjòjì nìyẹn òun la fi sọ wípé ìṣẹ̀ṣe ò lè parun ṣé ti understand ṣé Yorùbá ti dẹrú tẹ́lẹ̀ òun gangan la ṣe ń sọ fún yín wípé ìṣẹ̀ṣe ò lè parun ẹ jẹ́ kó ní kálukú ẹ jẹ́ kó ṣe ẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ tẹ́ tún sọ ẹni ta lọ lọ́run ẹ ló bú àwọn àfáà ó bú àwọn àfáà àwọn àfáà ńláńlá èmi náà mi ò support kéèyàn máa bú àwọn àgbàlagbà ṣùgbọ́n tá a bá ní káwò ẹ̀yin náà jẹ́ káwò tá a bá ní káwò ẹ̀yin gan ti bú àwọn àgbàlagbà tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe bàbá ẹlẹ́bùbọn ẹ mọ nǹkan tí ẹ̀yin ẹ̀yin kí lorúkọ ẹ̀ ẹ̀yin aráàlú Ìlọrin nígbà tí bàbá yẹn kan sọ̀rọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe bẹ́yìn náà ṣe pọ́n àwọn bẹ́ẹ̀ àti yín lé tẹ́ ẹ pọ́n àwọn àáfàá yín lé làwa náà pọ́n àwọn bàbá tiwa lé láwọn bàbá onífàgidi tí wọ́n gbé tòótọ́ dání àwa náà pọ́n wọn lé ẹ fi abẹ́rẹ́ gúnra yín kẹ́ ẹ tó fi gún ọmọ làkejì yín ẹ wo bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ bàbá yẹn lórí Facebook tẹ ọ̀rọ̀ wo lẹ̀ sọ sí bàbá ẹlẹ́bùbọn tán náà láti ìgbà tí ẹ ti sọ̀rọ̀ búburú sí àwọn wo ló wá fọlọ́pàá gbé yín wípé ẹ ń bú bàbá wa ẹlẹ́bùbọn nígbà tí bàbá wa Wọlé Ṣóyínká tí bàbá yẹn kàn dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin àmọ́ bí gbogbo ẹ̀yin ará ìlú Ìlọrin bẹ́ẹ̀ ṣe bú bàbá wa bàbá wa eh, Professor Wọlé Ṣóyínká eh wò bẹ́ẹ̀ ṣe bú bàbá yẹn bẹ́ẹ̀ yẹ tẹ́ yẹyẹ bàbá yẹn ta ló wá fọlọ́pàá gbé yín ok nǹkan tí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá no kí tẹ́ ṣe mùsùlùmí ilẹ̀ Yorùbá kí má máa kó gbogbo wa pọ̀ no nǹkan tí ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nílùú Ìlọrin tí n bá tún wá dárúkọ Ìlọrin kì í ṣe gbogbo ara kì í gbogbo mùsùlùmí kì í gbogbo mùsùlùmí ìlú Ìlọrin nínú wọn dùn sí nǹkan tó ń bi yìí bí mo ṣe máa pùtì ẹ̀ ní wípé ẹ̀yin tí ẹ fẹ́ tẹ́ fa wàhálà nílùú Ìlọrin ẹ̀yin tẹ́ ń ṣe kí ni ẹ̀yin tẹ́ ẹ fa wàhálà tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ lọ́wọ́ sí bí wọ́n ṣe ta lọ lọ́rùn ẹ̀yin ni ma daruko ẹ jẹ́ ká ẹ fi ìfẹ́ lò bí ẹ̀yin ṣe láìkì àwọn àfáà ńláńlá tẹ́ máa ń pọ́n wọn lé tẹ́ máa ń yẹ́ wọn sí tí ẹ fẹ́ kí àbùkù kó kàn wọ́n bẹ́ẹ̀ làwa oníṣẹ̀ṣe náà la fẹ́ràn àwọn bàbá onífá tí wọ́n gbé tòótọ́ dání àwa ago ò fẹ́ kábùkù kàn wọ́n nígbà tẹ́yìn bá wá ń fi àbùkù kan àwọn bàbá tiwa ṣé wọ́n gbẹ́nu tiwa fọ́lágbàfọ́ ni nǹkan tẹ́ fẹ́ nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ ní kó máa pa another law another law tẹ́ fẹ́ gbé wá nílẹ̀ Yorùbá fún wa ni wípé tí ẹ̀yin muslim bá ti ń sọ̀rọ̀ kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ ẹ fẹ́ máa jàgalé wa lórí kò pọ́síbù kàkàkéku má jẹ ṣèṣe ẹ áyà àfi ṣàwàdànù ni bẹ́ẹ̀ ni oníkálukú aṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ lè jàgàbá lé wa lórí ilẹ̀ baba ńlá wa ni bó ṣe jẹ́ ilẹ̀ baba ńlá tí ló jẹ́ ilẹ̀ baba ńlá tiwa bí wọ́n ṣe fi orí ti ń sọlẹ̀ sí ilẹ̀ yorùbá náà forí tiwa sọlẹ̀ sí ilẹ̀ yorùbá àwa wá jẹ́ ọmọ ọkọ ṣe hundred percent ọmọ ọkọ àìwá fẹ́ lajú kalẹ̀ kí ìran Yorùbá kó parun nítorí pé tí àṣà ẹ̀sìn èdè ìran kan bá ti parun ìran yẹn ti parun nìyẹn oníṣẹ̀ṣe gan ló yẹ kó máa fa wàhálà oníṣẹ̀ṣe ló yẹ kó máa jà ṣe rí oníṣẹ̀ṣe ẹ́ àwọn ló yẹ kó máa jà ẹ mọ ìgbà tí wọ́n ti ń fi ojú àwọn oníṣẹ̀ṣe máa ráre ni but àwọn oníṣẹ̀ṣe wọ́n nígbàgbọ́ pé àwọn ò gbọ́dọ̀ jà fún elédùmarè wọ́n ní understanding yẹn pé àwọn ò gbọ́dọ̀ jà fún elédùmarè kọ̀ǹfà oná ṣe dákẹ́. torí ìfẹ́ ló kọ́ wọn bẹ́ẹ̀. ọ̀dọ́ ń kù nítorí adití ọ̀dọ́ ń kù nítorí àwọn abọ́dọ̀ láwọn ọ̀dọ́ ń kù. ọyọ update yẹ update life balẹ̀ ẹ̀kọ́ jẹ̀gà life life life life delay. ṣe gbọ́ ó dàbí ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn ẹgbọ́n nǹkan tó sọ ń bẹ̀ yẹn wọ́n ní ẹ update ẹ update life gan ló yẹ kó jẹ́ ṣé ẹ rí pé nǹkan tí wọ́n tó wá láti inú gbogbo wọn láti yẹ̀yẹ́ ìṣẹ̀ṣe ni tí bí mo ṣe wà tí n bá rò wípé ah ìṣẹ̀ṣe tí mo ń ṣe yìí mi ò fẹ́ ṣe mọ́ mo fẹ́ di mo fẹ́ padà di mo fẹ́ padà di mùsùlùmí mo lè kó gbogbo àwọn òrìṣà tí mo ní fúnra mi màá lọ dáná sún ní kọ́nà tí n bá dáná sún ní kọ́nà ó kù mí ní kọ́nà ó kù mí pẹ̀lú àwọn òrìṣà yẹn pẹ̀lú elédùmarè kó jọ́ọ̀jì mi ṣe ti understand màá dẹ̀ lọ máa sí ẹ̀sìn mùsùlùmí mi màá padà sínú ẹ̀sìn mùsùlùmí tí mo nígbàgbọ́ nínú ẹ̀yìn àbí mí ìwí pé gbogbo won tí wọ́n kóra wọn jọ tí wọ́n kó nǹkan ìṣẹ̀ǹbáyé tí wọ́n kó sílẹ̀ wọ́n ní another mission mission wọn náà ni wípé láti ba ìṣẹ̀ṣe jẹ́ láti fi ẹnu yẹnbẹ láti fi ẹnu yẹpẹrẹ ìṣẹ̀ṣe láti fi hàn gbogbo ayé wípé ẹ wá wo ìṣẹ̀ṣe ò ń ṣọ̀nà o àwọn èèyàn ti ń kúrò nínú ìṣẹ̀ṣe o ṣé ẹ̀yin lẹ́ ń jà fún Elédùmarè ni ẹ́ wọ́n ní ìkà ló máa rojọ́ ìkà kọ́ ló máa dáa gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má sùn gbogbo ẹ̀yin ládéládé nílẹ̀ Yorùbá ẹ má sùn bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá Elédùmarè á jẹ́ kẹ́ pẹ́ fún wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àgbàlagbà ò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́wé ìbẹ̀rẹ̀ nǹkan la máa ń rí kò sẹ́ni tó mọ ìparí ẹ̀ nígbà tí kinní ti ń bẹ̀rẹ̀ tó ti ń ẹni tẹ́lẹ̀ lọ́ máa wọ àwọn fídíòs mi àwọn ètò tí mo ti ṣe sẹ́yìn à ń pàrọwà wípé ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá kíní ẹ̀sìn ẹ̀sìn ìjà ẹ̀sìn máa ń bọ̀ ẹ dìde ẹ tètè paná kíní kó tó di ńlá nítorí wípé àti kékeré la ti máa ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán apá ò kì í ká o ẹ tètè paná ẹ kó tó di ńlá ẹ wo nǹkan tó ti ń lọ báyìí ẹ rí lánàá àwọn oníṣẹ̀ṣe náà dìde wípé kán fi Tani Olohun sílẹ̀ ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ ẹ paná kíní yìí ẹ jẹ́ ká fi ìfẹ́ gbé láàrin ara wa ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ ohun títa lọ́lọ́run ṣe ẹ̀yin náà ẹ̀yin mùsùlùmí ẹ ti ṣe transmillion fún àwọn baba ńlá wa ẹ sì ń ṣe dọ̀la kí ni mo sọ ẹ sì ń ṣe dọ̀la ó ní a ṣe ń pe gbogbo àwọn àgbààgbà bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹjọ́ bàbá a mọ̀ pé nǹkan tó wà níwájú yín lásìkò kì í ṣe nǹkan kékeré Elédùmarè á dẹ̀ bá ń gbé ẹrù yín lágbára àṣẹ̀dá gbogbo ẹ̀yin gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá mi ní sọ pé mi ní sọ pé gómìnà Ìbàdàn nìkan gbogbo àwọn gómìnà yẹn ọmọ Yorùbá náà ni wọ́n ẹ dá sí nǹkan tó wà nílẹ̀ yìí o nítorí pé tó bá lọ di ńlá apá ò ní ká o Elédùmarè ò ní jẹ́ ká rí ìjà ìsìn o a sì ń mu gààrí a sì ń mu gààrí à ń fomi sí i à ń rí mu ó má sì dáa ọlọ́run má jẹ́ ká rí ọlọ́mọ ò mọ́mọ́ aláyẹ ò mọ aláyẹ ò ráyá irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ a ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ òun náà la ṣe ń pàrọwà fún gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin adájọ́ tẹ́ wà nídìí ẹjọ́ ta lọ lọ́rùn ẹ má fi ẹjọ́ ẹ má fi gbèsè ẹ̀yin ẹnìkan o ẹ dájọ́ tó bá ṣe rí ni o ẹjọ́ ẹ̀yin ìran Yorùbá gbogbo ọmọ Yorùbá aládé ẹ bá mi pín ètò yìí ẹjọ́ ìran gbogbo ẹ̀yin tí ẹ ń wo ètò yìí ẹ bá mi pín ètò ẹ jẹ́ ó délé ẹ ó dé oko ìdí tí mo fi ní kí ẹ bá mi pín ètò yìí ni wípé a lè kan a lè dọ́dọ̀ àwọn tí ẹjọ́ yìí wà lọ́dọ̀ wọn táwọn náà bá wo fídíò yìí tó bá gbé síra wọn wò wọ́n á wò wípé ẹ jẹ́ á parí kinní ẹ jẹ́ kí ta lọ lọ́rùn ẹ jẹ́ kó máa lọlé kó lọ bá àwọn ẹbí ẹ̀ nítorí pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti ẹ ti gbé ẹjọ́ kan jù kan lọ nìyẹn o ẹ ti gbé ejo kan jù kan lọ nìyẹn o òun la ṣe ń sọ wípé ẹ jẹ́ je jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ ká jẹ́ kó rèé ẹ jẹ́ fi àyè gba ara wa ṣe rí kò possible ke ma máa fi ẹnu ba ẹ ti lè máa ṣe tipẹ́tipẹ́ ṣe ti understand kí àwọn èèyàn má máa dáhùn ṣùgbọ́n lásìkò tá a wà kò possible ke ma máa fi ẹnu ba àwọn baba ńlá wa jẹ́ ká dákẹ́ a máa dá yín lóhùn torí pé a ò kì í ṣọ́ òun la ṣe ń sọ fún yín wípé ẹ jẹ́ kó ní kálukú ẹ jẹ́ kí wọ́n ṣe ẹ̀sìn tiwọn ẹ fi àwọn muslim sílẹ̀ ẹ jẹ́ kán kírun wọn kò tẹ̀sẹ̀ tó ń yọ àwọn muslim lẹ́nu àwọn muslim gbà tẹ́ bá ń ṣe ọdún yín ẹ tẹ́ ń ṣe léyá èèyàn ti yọ yín lẹ́nu rí ni ẹ tẹ́ ma block everywhere ìgbàgbọ́ wa ni pé ìfẹ́ kan náà tí gbogbo wa jọ ń lò ààrò wípé àwọn mùsùlùmí ló ń blọ́ọ̀kù ọ̀nà yìí o náà kò jáde lẹ́nu anybody rí ìdájí tí àwọn mùsùlùmí tán máa ń kírun mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ṣe mọ̀ pé mosque mọ́ṣáláṣí inú àdúgbò ló máa ń wà náà nínú àdúgbò tó wá wà yẹn ẹ jẹ́ ṣé ẹ jẹ́ kájọ béèrè lọ́wọ́ ara wa ṣé muslim nìkan ló wà ní gbogbo àdúgbò yẹn irọ́ ni ẹ máa rí àwọn oníṣẹ̀ṣe ẹ máa rí àwọn mùsùlùmí ẹ máa rí àwọn christian ní ìdájí tẹ́ńkìrù yẹn ẹ jí ọ̀pọ̀lọpọ̀ èrò sílẹ̀ ṣùgbọ́n wọ́n ríro wọ́n nígbàgbọ́ wípé ẹ ń sin ọlọ́run ni ṣé ẹ ti rí pé kán jáde kán sọ wípé ẹ àwọn kan wọn dín lọ́wọ́ rárá wáì tó jẹ́ wípé àwọn tí ò dín lọ́wọ́ ẹ wá ń dín wọn lọ́wọ́ ẹ wá fẹ́ máa jẹ gàba lé wọn lórí ẹ ṣe jẹ́ abẹ́rù elédùmarè elédùmarè tá tẹ́ ń kílèmù pé ń jà fún elédùmarè wé elédùmarè ò rí báyìí elédùmarè ò ń ṣe báyìí elédùmarè ò ń fi ara ní èèyàn ṣẹ́yìn tí ẹ ti rí elédùmarè tó dàbí ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn ni ìwọ tó bá ti rí elédùmarè rí ìwọ tó ti kú tó ti jí ni mi ò to tó wà ní kómà tó pé after four days wọ́n sọ pé ah, ó ti kú ó ti jí o ìyẹn kọ́ ni mo ń sọ ìwọ tó kú confam ikú tán sí ẹ́ tó wá padà jí torí ìwọ tó bá ti kú ó ti di spirit ìwọ ló lè sọ fún wa bí Elédùmarè ṣe rí ìwọ ló lè máa sọ̀rọ̀ fún wa tírú àwa tá a jókòó ìta máa gbọ́ ṣùgbọ́n tí ò bá sí ẹni tó ti kú rí tó ti wá padà kílẹ̀ wa ń bá wa sọ ó la ṣe ń sọ wípé ẹ jẹ́ kó ní kálukú kó ṣe ẹ̀sìn ẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ kórè ẹ ká wora wa bí ọmọ ìyá ẹ̀sìn elédùnmarè owó ẹ̀sìn ẹ gbàgbé gbogbo àwa tá ń ṣe ẹ̀sìn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ là ń ṣe ẹ gbàgbé gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ là ń ṣe kọ̀ǹfàmù ni nítorí wípé kì í ṣe ẹ̀sìn tẹ́ ń ṣe ni elédùnmarè máa wò bó ṣe ń lọ chọ́ọ̀chì lójoojúmọ́ tó ń kírun ẹ̀ márùn lójoojúmọ́ tó ń rán àwọn èèyàn lọ sí mẹ́kà tí wọ́n gan lọ mẹ́kà kọ́ ni elédùnmarè máa wò ǹjẹ́ ìwọ tó ń ṣe gbogbo eléyìí ǹjẹ́ inú ẹ̀ mọ́ ǹjẹ́ onífẹ̀ẹ́ nítorí wípé ìfẹ́ ni elédùmarè wọ́n ní ẹ̀yin èèyàn ẹ̀ ń wo ojú ṣùgbọ́n elédùmarè ọba tó dá ayé àti ọ̀run ó ń wo ọkàn nígbà tẹ́ ti wá mọ̀ wípé kì í ṣe ẹ̀sìn ni elédùmarè máa wò inú ẹ ló máa wò inú ni elédùmarè ẹ ṣe jẹ́ àgbà fúnra wa ẹ ṣe jẹ́ kó ní kálukú kó ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọye èrè tó jẹ kó mọye ẹran tó pa kó ní kálukú kó ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ iye èrè tó jẹ́ mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin mùsùlùmí olótìtọ́ olódodo tẹ́ ń pè mí ṣe ti understand hmm, kì í ṣe pé àwa náà dédé ń jáde à ń sọ̀rọ̀ wọ́n ní ọmọ àlè ló máa rínú tí ò ní bí ọmọ àlè náà ládẹ̀ máa bẹ̀ tí ò ní gbọ́ àwa yìí àwọn tó bá mọ èmi èmi ní àwọn ètò tèmi máa ń ṣe lórí Facebook mo ní different different tí mo lè ṣe lórí Facebook but tẹ bá rí pé láti bí abí ọ̀sẹ̀ tó kọjá mo focus sórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nítorí pé mi ò fẹ́ ìyànjẹ tó bá jẹ́ pé àwọn mùsùlùmí náà làwọn kan fẹ́ àwọn bóyá mùsùlùmí kan àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wá fẹ́ rẹ́ wọ́n fẹ́ rẹ́ mùsùlùmí jẹ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ ìmá jáde tako tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ló fẹ́ rẹ́ ẹlẹ́sìn mùsùlùmí jáde tó fẹ́ tó fẹ́ rẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tó fẹ́ rẹ́ jẹ èmi tí mo ń sọ̀rọ̀ yìí màá jáde màá takò mo ṣe ń ṣe ni mo ṣe máa ṣe nítorí wípé awa yìí ò ní àwa jẹ́ kan tó jẹ́ wípé a éètì ìyàn jẹ a máa sọ tòótọ́ ẹ jẹ́ kó ẹ jẹ́ kó ẹ jẹ́ a fi òótọ́ rin ìrìn àjò so that at end of the day eh ife kan á lè padà sáàrin ara wa kí la fẹ́ gbà níbẹ̀ pé ó gbọ́dọ̀ kú ni ó gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n ni ó gbọ́dọ̀ kú sẹ́wọ̀n ni kí la fẹ́ gbà ń bẹ̀ òkè tó bá wá lọ sẹ́wọ̀n tó kú sẹ́wọ̀n kí ni èrè ẹ ẹdúnà kí ni èrè mi tá a bá ti bára wa jà ẹ má jẹ́ ká bára wa jà débi ikú ẹ má ẹ ká lè bára wa jà ká bára wa wí ká control ara wa ṣe ti understand tá a bá dẹ̀ ti ṣe tí táyé ti mọ fọ́ọ̀tì ẹ̀ tí kẹ́hìndé ti mọ fọ́ọ̀tì ẹ̀ ẹ jẹ́ ká move on ibi pé káwọn máa bára wa jà pé kó di kó di ńlá kó di ńlá tó dẹ̀ jẹ́ wípé nǹkan tẹ́ ń bá ẹni ìfà ẹ̀yin gan ti ṣe tans million fún wọn táwọn ò dẹ̀ ríro táwọn ò dẹ̀ ṣe kí ni táwọn ò ríro. ẹ wo ẹ wo gbọ́rọ̀ tán sọ ń bẹ̀ yẹn ẹ jọ o ẹ jọ o ẹ máa gbọ́ gbọ́rọ̀ gbogbo nǹkan tán ṣe ń bẹ̀ yẹn wọ́n ń ba ayé ìṣẹ̀ṣe wọ́n ń ba ayé ìṣẹ̀ṣe jẹ́ mo fẹ́ béèrè lọ ẹ wo nǹkan tán ṣe ń bẹ̀ yẹn o láti two thousand and eighteen tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn àbáláyé kan ni wọ́n wá kóra wọn jọ kí wọ́n wá máa ba ẹ̀sìn ẹ̀sìn mùsùlùmí jẹ́ báyìí ah, ó mà ṣe o ẹ máa fa abẹ́rẹ́ gúnra yín wọ́n ní ìbí òjù bí lọ bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ ẹ dẹ̀ sọ pé elédùnmarè lẹ́ ń jà fún ẹ sọ pé ẹ ń jà fún adániwáyé irú adániwáyé ìwo lẹ́ ń jà fún tẹ́ ń ba ṣe adániwáyé jẹ́ ṣẹ́yìn ò mọ̀ pé adániwáyé náà ló dá ewé àti egbò ni adániwáyé ọba dẹ́dà ṣẹ̀dá ló dá àwọn irúnmọlẹ̀ bí adániwáyé ṣe dá Allah tó jẹ́ ìránṣẹ́ ló dá àwọn irúnmọlẹ̀ tó rán sí ìran Yorùbá láwọn náà jẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti máa ń wo àwọn nǹkan kan òṣà calm down òṣà má bínú tí n bá ń worú àwọn nǹkan báyìí ó máa ń bí mi nínú nígbà tẹ́ wá kóra yín jọ ẹ wò bí wọ́n ṣe ń fi ẹnu ba ṣe pé mo ní wọ́n nǹkan tí wọ́n ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ gidi confam láti 2018 àwọn oníṣẹ̀ṣe ò máa wọn ò máa gbé lọ síbi kankan kì í tún ṣe pé ẹ tún sun aṣọ nìkan ẹ ń ba ìṣẹ̀ṣe jẹ́ sí àṣẹ kan àfi ọlọ́run ọ̀sán kàkàlá kò sí agbára kan àfi ọlọ́run ọ̀sán kàkàlá ọ̀sán tó fi kù sí ìdílé ó ṣe ní ìmọ̀lẹ̀ ní alágbẹ̀dẹ má ṣe wọ̀ fún ẹ̀mí má ṣe wọ̀ fún ẹ̀mí ọlọ́run àmọ́ bẹ́ẹ̀ lẹ́bọ̀ wí á nẹ lẹ́bọ̀ á ṣe wò yẹ. ṣe gbọ́ ẹ gbọ́ nǹkan tó sọ ó náwọn ó nẹ lẹ́bọ àwọn ó na eégún àwọn ó gbẹ̀kú orí ẹ̀ àwọn ó na ẹlẹ́bọ ṣe láti two thousand and eighteen lélẹ́yìí o Many ti ṣẹlẹ̀ tẹ́yìn ò mọ àìmọ̀lẹ́ tó ṣẹlẹ̀ ń kọ́ náà ẹ máa gbọ́ nǹkan tó ń sọ ẹ máa ṣe rí ẹ jẹ́jẹ́ ká ẹ má jẹ́ kí Elédùmarè kó bínú sí wa ní Nàìjíríà Elédùmarè tiẹ̀ ti ń bínú sí wa nínú Nàìjíríà Elédùmarè ò ní máa bínú sí Nigeria. Nàìjíríà rí jàgàjàgà báyìí Elédùmarè ò ní máa bínú sí Nàìjíríà fìtínà wà ní Nàìjíríà báyìí nígbà tó jẹ́ wípé kò sí òótọ́ ní Nàìjíríà nígbà tó já wípé òótọ́ ti sọnù ní nàìjíríà báwo ni ayé wa ò ṣe ní rí báyìí báwo ni elédùnmarè ò ṣe ní ká ìran yorùbá kó fún wọn ní ọrọ̀ ajé tó fún wọn ní nǹkan mèremère tó fún wọn ní resources lórí ilẹ̀ wọn tí ò tó ìran wọn lẹ́nu tó jẹ́ pé ìran àjòjì ló ń kó nítorí wípé ìfẹ́ ti sọnù láàrin ara yín ni ẹ wo nǹkan tí àwọn pípù yìí ṣe ẹ kóra yín jọ ẹ wá ń ba ẹ̀sìn kan jẹ́ ẹ̀yin ò ẹ gba ẹ̀kú orí ẹ̀ ẹ wá ń sọ wípé ta lọ́lọ́run bú ẹnìkan ẹ wá ń sọ wa wípé ta lọ́lọ́run ṣe ẹ̀ṣẹ̀ kan. òṣà calm down má bínú ìfẹ́ bínú torí mo jáde ń sìn mo ní mo fẹ́ ṣe ètò yẹn normal ó láwọn bàbá mi kan tó pè mí nínú ẹ̀sìn mùsùlùmí àdègbọ́dọ̀ máa rágbàlagbà fín mi ìfẹ́ bá amóhóró kí n calm down mi ìfẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ jù ìjọ tó ń gbé ìjọ tó ń gbé ògùn nílé alágbẹ̀dẹ ń bí eré náà pé gbogbo ṣẹ́ni gbogbo nǹkan tó ṣe ń bẹ̀ yẹn wọ́n ń ba ẹ̀sìn ilẹ̀ Yorùbá jẹ́ ni wọ́n ń ba agbára ilẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀rí lọ́jọ́ èyí ẹ wá sọ pé àwọn irúnmọlẹ̀ òdìdé wọ́n ti fún àwọn irúnmọlẹ̀ wọ́n ti fún wọn ní wọ́n jẹ lóríṣiríṣi àwọn ètùtù tó yẹ kán máa ṣe nílùú wọn ò ṣe mọ́ ìlú ò lè rójú ìlú ò lè ráyè eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ nítorí pé ní ìgbà ìwásẹ̀ nígbà tójú wà lórókún láyé àwọn baba ńlá wa ó ṣàní bọ́n ṣe ń ṣe nígbà bọ́n ṣe ń ṣe yẹn ló jẹ́ kí ojú kí ayé fi rójú fún wọn gbà yẹn tí ò sí wàhálà tí ò sí dààmú ẹ wá wò sìn gbogbo ẹ ti dàrú àwọn ètùtù tó yẹ kán máa gbé nílùú wọn gbé wọn mọ́ ẹnu búburú náà fi ń kàn wọ́n ẹ máa gbọ́ nǹkan tí arákùnrin yẹn ń sọ ó lóun gbé Ṣàngó wọ́n ń yẹ̀yẹ́ nǹkan ìṣẹ̀ṣe ẹ̀ ba ìṣẹ̀ṣe je. but tán bá wá sọ̀rọ̀ sí Allah tán bá wá sọ̀rọ̀ sí o oh, ṣùgbọ́n nǹkan ìṣẹ̀ṣe yìí ohun tí a bá láyé nìyẹn tiwantiwa wa ń ta tán bẹ́ẹ̀ ni tiwantiwa nítorí pé gbogbo ìran tí Elédùmarè dá nílé ayé ló rán òjíṣẹ́ tiẹ̀ sí kò sí òjíṣẹ́ tí kò sí ìran kan ní ayé tí Elédùmarè ò rán òjíṣẹ́ tiẹ̀ esi ó rán òjíṣẹ́ sí ìran Arab ìyẹn àwọn àwọn Arab ó rán Muhammad sí wọn òjíṣẹ́ tí wọ́n nìyẹn ó rán Allah sí wọn Muhammad òjíṣẹ́ tí wọ́n nìyẹn ó rán Jésù Kristi ó rán sí àwọn Israel àwọn Europeans òjíṣẹ́ tí wọ́n nìyẹn ó rán ìránṣẹ́ ti ìran Áfíríkà ìran Yorùbá ó rán sí wa àwọn ìránṣẹ́ ti wa àwọn baba ńlá tiwa àwọn náà ń fẹnu náà ń fẹnu yẹpẹrẹ yìí àwọn ọbàtálá òrìṣà ńlá ṣàngó èṣù ọya ẹ lóríṣiríṣi àwọn ní ẹ̀yin yẹpẹrẹ yìí ẹ ẹ wá ń yẹpẹrẹ àwọn baba ńlá tiwa ẹ wá ní ká dákẹ́ adẹ̀ dákẹ́dákẹ́ o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹ́yìn pẹ́yìn náà lẹ lọ ń wu jáde àbí lásìkò tó ti ṣe kínní ẹ̀rẹ́ nìkan tó lọ tán lọ fọlọ́pàá gbé wọn ni ẹ̀yin náà lẹ́ ẹ̀yin náà lẹ́ ń ṣe nǹkan ẹ̀yin lẹ́ tún wú jáde ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣanlẹ̀ ẹ̀ calm down ẹ̀kọ́ ṣanlẹ̀ elédùnmarè ọba tó dá ayé àti ẹ tó dá ayé àti ọ̀run tó dá ayé àti ọ̀run nìkan ló mà lágbára ìwọ tó rò pé lágbára láyé alágbára ni ẹ kò sí irú ẹ láyé rántí pé rántí ọjọ́ kù ọjọ́ kan la máa sùn tá à ní jímọ̀ kò dẹ̀ sí ẹ̀dá tí ò ní kú láyé àbí ìwọ ti rí awáyé má lọ́kan ni gbogbo nǹkan tí a bá ṣe a máa jíyìn ẹ bẹ́ẹ̀ ni kò sí a máa jíyìn ẹ ẹ jẹ́ ṣeré nítorí pé àwọn tó wà ń bẹ̀ lánàá tí wọ́n ṣe tí wọ́n ṣe dáadáa à ń sọ̀rọ̀ wọn lénìí àwọn tó wà ń bẹ̀ lánàá tí wọ́n ṣe láburú ìtàn ò gbàgbé wọn ohun tí èmi àti ìwọ náà ń ṣe lénìí ìtàn ò lè gbàgbé wa ẹ má fi ẹ̀sìn kan kẹ́ ẹ fi bà ẹ̀sìn kan jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn tẹ́ wá ní kókó bàjẹ́ yìí ẹ̀sìn tó nílẹ̀ ẹ̀sìn àwọn baba ńlá tiwa àwa ò ṣọmọ àlè ọmọ ọkọ ni wá ẹ̀sìn yẹn lẹ wá ní kó parun ẹ má jẹ́ kí n wọnú ọ̀rọ̀ jù ẹ jẹ́ ká ẹ jẹ́ ká dákẹ́. gbogbo àwọn orúkọ bàbá ọsọsà àtọsọsà àtàrà àwọsọsà àjẹsà olókùsà aláàbọ̀bìlákùsà ọba ọba ọ̀la wà bí ọlọ́ra fún ọ̀dájọ́ ìjọ bàbá dáadáa ọ̀dọ́wọ̀ àwọn náà àti gbogbo àwọn akẹgbẹ́ wọn lórí alábẹ̀rẹ̀ báàrọ̀ tó ké sábà ní ọ̀la. bàbá ọ̀nà bàlà bàbá ìdìbò náà bàbá ìjà o. bàbá ìjà o gbogbo alábẹ̀rẹ̀ ọ̀lẹ́ ìta ṣe yìí mẹ́lẹ̀ là ń tẹ̀sí ní alábẹ̀rẹ̀ náà no ẹ tàn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀kọ́ lẹ ń tàn sílẹ̀ ẹ ń ba àṣà ẹ̀sìn àwọn kan jẹ́ fún ẹ̀sìn kan ẹ ń gbé nǹkan àjòjì borí onílé ẹ fẹ́ kí àjòjì kó pa onílé run ẹ tan ìmọ́lẹ̀ tẹ́ ẹ bá ń tan ìmọ́lẹ̀ ẹ tan ìmọ́lẹ̀ fún àwọn tó gbàgbọ́ nínú ẹ̀sìn mùsùlùmí ẹ tàn mọ́lẹ̀ fún wọn ẹ polongo ẹ̀sìn mùsùlùmí ní ìlànà mùsùlùmí kì í ṣe pé kẹ́ ẹ máa polongo ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ máa fi ba ẹ̀sìn kan jẹ́ kẹ́ ẹ máa polongo ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ máa ba ẹ̀sìn kan jẹ́ kẹ́ ẹ fẹ́ kí ẹ̀sìn kan kó parun ṣèbí ẹ̀sìn tí ẹ ń sọ yìí ṣèbí elédùnmarè ló dáa àbókàndédé ó kàn wá mi ó mà ṣe o ó mà ṣe o ẹ jẹ́ jẹ́ àrònú wọ́n ní tó bá kọjú sí wa káta tó bá kó ẹ̀yìn sí wa kátá tó bá kó àwa nìkan ẹjá tó èrò ara wa pa ẹ fi ta ni ọlọ́run sílẹ̀ kì í ṣe kírímínà ẹ fi ti a ni ọlọ́run sílẹ̀ kò dófàdíya kò pààyàn kò gbé drọ́ọ̀gì gbogbo nǹkan tẹ́ ẹ sọ pé ta ni ọlọ́run ṣe ẹ̀yin mùsùlùmí ẹ ti ṣe transmillion fún àwọn oníṣẹ̀ṣe ẹni ta ni ọlọ́run ẹ ló bú àwọn àfáà ńláńlá ẹ̀yin mùsùlùmí ẹ wo ọjọ́ tí bàbá wa ẹlẹ́bùbọn tán kàn rọra sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ àṣà àgbàlagbà tán dá sí nǹkan tán mọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ bàbá yẹn kí lẹ fi bàbá yẹn wé tó bí ẹ̀yin ṣe ní ìgbàgbọ́ tẹ́ láìkì àwọn àfáà ńláńlá yín làwa náà láìkì àwọn tó jẹ́ àwọn babaláwo láwọn bàbá onífá àwa náà lọ́ọ̀fù wọn dákú nígbà tẹ́ ti wá fi ẹnu tẹ́ ti bú bàbá yẹn tẹ́ ti bú bàbá ẹlẹ́bùbọn tẹ́ bú bàbá yẹn bú bàbá yẹn ta ló wá fọlọ́pàá gbé yín nígbà tẹ́ ti sun àwọn òrìṣà ilẹ̀ Yorùbá láti 2018 ta ló wá fọlọ́pàá gbé yín nítorí pé àwọn oníṣẹ̀ṣe àwa ò ń jà fún Ọlọ́run tá a bá sọ pé à ń jà fún Ọlọ́run a rí Ọlọ́run fín nìyẹn àrífín oníyọ̀rọ̀ nìyẹn ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ò fa wàhálà tí ò fara nìyàn ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn tó rárá gbà kí là ń pè ní Ọlọ́run ìfẹ́ ni kó rárá gba nǹkan ẹ̀sìn tó rárá gbà nínú ẹ̀sìn tẹ́yin gan ń sọ àwọn tó ń gbọ́ ẹ̀sìn tẹ́yin fẹ́ kó parun yìí àwọn tó mọ̀ òótọ́ mọ̀ pé ẹ̀sìn gidi ni lẹ́sìn tí ò fara nìyàn tí ìṣẹ̀ṣe bá bínú ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ bínú ni ṣé kí ìṣẹ̀ṣe wá balẹ̀ ara ẹ̀ jẹ́ ni ṣèbí ìṣẹ̀ṣe ló nílé wọn lọ ṣe ń sọ fún yín wípé ẹ bá wa fi Tani Ọlọ́run sílẹ̀ ẹ jẹ́ kó lọ bá àwọn fámìlì ẹ̀ ẹ jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ kó rẹ́yìn gbogbo àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gọ́vnà Ṣèyí Mákindé gbogbo gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá ẹ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ bá wa fi Tani Ọlọ́run sílẹ̀ kò ṣe ẹ̀ṣẹ̀ kankan kì í ṣe ẹlẹ́ṣẹ̀ kankan gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí lọ́rùn tí àwọn mùsùlùmí kì í ṣe gbogbo mùsùlùmí Ìlọrin o àwọn mùsùlùmí tó àrẹ́sì Tani Olohun torí ní gbọ́dọ̀ máa kó gbogbo mùsùlùmí pọ̀ no tí bá ń kó gbogbo mùsùlùmí pọ̀ kò make sense àwọn mùsùlùmí tó àrẹ́sì Tani Olohun tó wà ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń kàlé Tani Olohun lórí pó ṣe àwọn náà ti ṣe eléyìí tó ju bẹ́ẹ̀ lọ ara evidence ẹ̀ náà la fi wọ̀nyí àwọn nǹkan tó ń sùn yìí gbogbo nǹkan tó ṣe ń bì wọ́n ń ba àṣà àtìṣe wa jẹ́ wọ́n ń fi ẹnu burúkú kan nǹkan àbáláyé wa ẹ̀yin mùsùlùmí tìlú Ìlọrin ẹ ló bú àwọn àfáà àwọn àfáà ńláńlá ẹ wò bẹ́yìn náà ṣe yẹ̀yẹ́ bàbá wa ẹlẹ́bùbọn ẹ wò bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ta ló pè yín lẹ́jọ́ ẹ ta ló ta ló ta ló ta ló pè yín lẹ́jọ́ ẹjọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi pín ètò yìí mo rí pé ẹ bá mi share ètò yìí rárá kí ló dé ẹ share ẹ ẹ share ẹ káàkiri ṣe rí nǹkan tí a ń ṣe yìí a fi bà tẹnì kankan jẹ́ a fẹ́ jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn sí ọ̀rọ̀ yìí wípé bó ṣe ń ṣẹlẹ̀ ní bó ṣe ń ṣẹlẹ̀ lọ́tún bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lósì ó ti ṣẹlẹ̀ lọ́tún lọ́tún lọ́tún kó tó wá ṣẹlẹ̀ lósì ẹ ó wá ṣẹlẹ̀ lóṣì lẹ́ẹ̀kan ẹ wò gbà tó ti ń ṣẹlẹ̀ lọ́tún tó táwọn mùsùlùmí ti ń fi ẹnu tó ti ń fi ẹnu bàṣẹ̀ ṣe jẹ́ tó ti ń ṣe many things ẹ àwọn òṣèṣe ò sọ̀rọ̀ ó wá jàjà ṣẹlẹ̀ ló sì lásán ẹ wá ní kí ọ̀run kó sọ̀kalẹ̀ tá a bá ní káwò tẹ́ bá fẹ́ máa sọ bẹ́ẹ̀ ẹ ti ń gàbálé wa lórí nìyẹn o òun la ṣe ń sọ fún wípé ẹ jẹ́ kí ìfẹ́ kan ẹ jẹ́ kó padà ẹ bá wa fi Tani Ọlọ́run sílẹ̀ ájúṣe fún wa o a ṣe é ṣe fún wa o a ní jẹ a ní mu a wá ní ṣilẹ̀ tẹ̀ a wá ní ṣe ẹni tí ò ní gbẹ́bẹ̀ o lágbára ṣẹ̀dá bó ṣe wù kó le tó ẹ kò ní le mọ́ wa o lágbára ṣẹ̀dá gbogbo ohun tí a ń fẹ́ bá a ṣe fẹ́ kó rí fún wa sí rere á rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká lo ìfẹ́ nítorí pé èmi bílíf pé elédùnmarè ìfẹ́ ni ìfẹ́ la fi dá ayé àti ọ̀run ẹ jẹ́ ká fi ìfẹ́ àti mùsùlùmí àti ẹlẹ́sìn kristẹn àti ẹ̀yin ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká dá ìfẹ́ padà sáàrin ara wa nítorí pé tá a bá ń bá báyìí lọ a fẹ́ dá wàhálà sílẹ̀ tẹ́yin oníṣẹ̀ṣe tẹ́yin náà bá ń sọ̀rọ̀ táwọn mùsùlùmí táwọn náà sọ̀rọ̀ ó di pé a ti ń gbéra wa lọ sílé ẹjọ́ a ti ń fikú léra wa kiri ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni àwa ń jà fọlọ́run ẹ wónú nàìjíríà ẹ wo wàhálà tó wà nínú nàìjíríà gan àti ilé gbọ́ tán ẹlòmíì láti alẹ́ àná kò tí ì jẹ nǹkan kan ó dẹ̀ níyàwó lọ́mọ ó jí làárọ̀ báyìí kò tí ì sí omi lẹ́lòmíì mu látàná torí pé kò sóúnjẹ kò sí nǹkan kan ara ni àwọn èèyàn ní ìlú nàìjíríà àwa ẹ̀yin tí wàá fẹ́ dá wàhálà ogun ẹ̀sìn sílẹ̀ kí ló dé ẹ ẹ ṣe gbogbo ilé ẹnájì tá a fi ń ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ṣe jẹ́ ká máa fi ẹnájì yẹn ká máa jáde lórí Facebook ká máa sọ fún àwọn ìjọba wa ẹ nǹkan báyìí ló yẹ ká ẹ ṣe ẹ bá wa gbọ́júmọ́ àwọn ará ìlú ìyà ń jẹ àwọn ará ìlú irú àwọn ẹnájì àwọn nǹkan tó yẹ ká máa fi ṣe nìyẹn tá a fi ń ja ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kìíní kan ẹ jẹ́ ká fi gbogbo ìjà sílẹ̀ ká fi sílẹ̀ fọ́lọ́run àtẹni tó sun Quran àtẹni tó sun nǹkan ṣẹ̀ǹbáyé ẹ fi ẹjọ́ oníkálukú sílẹ̀ fún elédùmarè ẹ fi ẹjọ́ oníkálukú sílẹ̀ fún àwọn tó ní tó tó tó tó tó dá ayé àti ọ̀run àwọn irúnmọlẹ̀ ẹ fẹjọ́ wọn fún ẹ jẹ́ ká move on elédùmarè ẹ á bá wa ṣe a ní rí ètò yìí jù báyìí lọ ẹ ṣé gan ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe mọ̀ wípé kò sí bá a ṣe mọ̀ rìn torí òní mi bẹ́ẹ̀ ni o kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó perfect nínú eléyìí tá a sọ tá a bá rí àwọn tá a ṣẹ̀ ẹ má bínú o wọ́n ní ẹ̀bẹ̀ la máa ń bẹ òṣìkà kó jẹ́ ká jayé ẹni o tá a bá rí nínú àwọn ọ̀rọ̀ tá a fi ṣe mistake ẹ má bínú she ti understand one love